ṣùgbọ́n yẹn sọ fún ọ wípé kọ́ lọ lẹ̀ kó fi kó lórí ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ẹ̀jẹ̀ adúró tẹ̀sìn ni o ẹ̀jẹ̀ adúró ti ẹ̀sìn gbogbo àwọn àárọ̀ ti ń bẹ nínú àwùjọ àwọn ìròrí torí ti ń jẹ́ ẹ̀sìn Islam kìí sèròrí ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ nìròrí gbogbo àwọn àárọ̀ ti ń bẹ láwùjọ lónìí ẹ máa rí pé gbogbo wọn wọn bá ti gbé dúró báyìí kò ní lè dúró dáadáa yóò máa wọ́ àfi gbogbo tó bá ti jẹ mẹ́sìn òdodo tọ́lọ̀ fẹ́ràn àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam. torí ká máa sọ̀rọ̀ ìjáde àtàwọn tó fi wá ìròrí ni kò sí èléyìí. ẹnìkan àbáwọn afọ́nù sẹ́yìn kọ́lọ̀ ọ̀nù lọ́rin kọ́lọ̀ lọ́n dìfẹ́ǹdì ẹnìkan torí ọ̀rọ̀ tẹ̀blíìkì kan tàbọ̀n lọ síbì kan kọ́lọ̀ lọ́n dìfẹ́ǹdì ọ̀rọ̀ jáde kò sí ètò kan wá. àráyè pálapàla. ìjọba jẹmọ́ dúdú ẹ̀sìn abùkátà rẹ̀ kéṣe kákàmọ́ rìn káàkiri ayé lásán bó làwọn èèyàn tí wọ́n ti ṣèwà àdídé ń sẹ́yìn níbo wọ́n ti pa àwọn àdé inú sẹ́yìn tẹ́lómìn kó sẹ́yìn tó lọ́hùn lọ́ọ̀lù kan àbálọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àgbáyé lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ làkọ́kọ́ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ ló tún tẹ̀lé lẹ́yìn náà lọ́sẹ̀ máa fagidi tọ́ wa ẹ̀dá kan ẹja ẹja tó tẹ̀sìn ọlọ́run ẹ má jẹ́ alọ́ ọ̀run áyà ẹ má jẹ́ alọ́ hadith lọ síbi tí fẹ́mi wa bá lọ. káyọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa wò pé ká lọ ẹni rẹ sọ ọ̀rọ̀ yẹn nínú àwọn àìmọ́tò sẹlẹ̀. a rí wọn nùlù yìí o ọmọ nùlù wa rí tí sọ yìí pé bá jihadu lásán ni bá ni wọ́n dàpọ̀ kìtáàlì tí bá ti dàpọ̀ kìtáàlì nínú ìjáde ọba sì wá fún wa ní hadithun sahihun sarihun ní rasulillahi sallallahu alaihi wasallam fún ànábì ṣèjáde. dáàbò ẹjẹ àmọ́ tá à ń ṣe ẹjẹ àmọ́ tá à ń ṣe òdodo ẹ̀sìn wọn ni àwa ṣe láyé ẹ má jàgbá rò yẹ àbùkátà rò yẹ nìkankan ní ẹ̀sìn kó yanjú ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sàlàyé ẹ̀ ó tún fi àlàyé rẹ̀ fún ànẹ́bí sọ̀tọ́lá nǹkan sàlàyé ẹ̀ fún wa ànẹ́bí sọ̀tọ́lá nǹkan sàlàyé ẹ̀ fún àwọn sọ̀hábà àlàyé tó wa àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn olùmọ̀ wọ́n tẹ̀lé pàṣẹ àwọn wọn. àmọ́ lónìí tá a wà bẹ́ẹ̀ yìí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọn àláwọn kọ́sá tó gba wájú láti kọ́ ọ̀fẹ́ ṣe kìíní kan ó ní ìmáàmù ó là sáájú ìmáàmù tá a ló ní ẹni wọ́n pè ní àtẹ̀lí ẹ̀rí tó gbójú tó ṣeé sì iwájú pé máa ń tó máa rọ́bì dànù gbogbo àwọn pàtí bídíà máa bí dànù nínú ọmọ fi máa tọ ọ̀nà tọ́là gara lẹ́yìn rẹ̀ àti àmà panakìtì ẹ̀rí ẹsẹ̀ tẹ̀ máa lu ẹ̀rí ní àmà lọ́sùn wọ́n máa dúró ti báyìí kó fi lè lọ ibi táwọn fẹ́ lọ àwọn òbúkátà yẹn o àwọn òbúkátà rẹ sọ́nà bí ṣèdáwà bí òṣèdáwà níbi ṣèdáwà sallallahu alaihi wasallam bóòlù ti ṣèdáwà àwọn wà wá ní kí wọ́n sàlàyé ìbánisọ̀lọ̀ ti ṣèdáwà fún un. àmọ́ àmọ́ yí ọ̀rọ̀ àwọn àhàdí tó ń sọ nípa jihad àwa lọ́mọ yìí fún ìjáde rárá o. àwọn ọ̀gá gbogbo yẹn o torí pé báwọn aṣáájú wa ti wọ́n ti gbọ́ yé kọ́ yẹn tó bá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ bá rí táwọn tí wọ́n jẹ́ sẹ́lẹ̀fù sọ́ọ̀lẹ̀ lọ́dọ̀ wọn lọ́ọ́ ìtàn àlẹ́ àlẹ́ yìí ìyìn tí wọ́n gbọ́ yé òun náà nìkan yẹn kó fún wa ní àgbọ́yé wọn yẹn. àti pé kí ni ìtakùn ti ojú ọ̀nà ẹnìkan ojú ọ̀nà ẹnìkan àwọn tó wáyé síwájú kẹ́ni tó dá ìjàmbá yẹn tó dá lẹ̀ táwọn ọ̀dọ́ ọ̀rù jáde wò bóò ni màsírù tiwọn náà ọyẹ ká wọn ọyẹ ká máa banújẹ́ lórí tiwọn àbí. ẹnìkan wọn sọ ní ẹ àwọn àfààyàn èsì ayé ni sàyè ní bẹlẹ mi wọn ni wọn fẹ́ sóko jáde kó nínú nínú lọ́dọ̀ àwọn ìyàwó wọn subhanallah ọ ìfẹ́ ayé alihamudulilayi ayé náà láti ṣe ń tá a mọ̀ lọ́kàlùkì yà mọ̀. oore táwọn wà nù rẹ̀ yìí òní sí ànábì sallallahu alaihi wasallam ìkọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ ìkẹyàn sínú ẹ̀sìn ọlọ́run sí ànábì sallallahu alaihi wasallam ẹ wà máa ráwọn èèyàn torí àwọn ìṣesí ìwọ́n tó máa parọ́ àwọn èèyàn máa ká wọn lọ́mọ lọ sí jáde wọ́n tó máa parọ́ fáwọn ọmọ ẹgbọ́n ti lọ subhanallah irinṣẹ́ láfa. kéèyàn máa sọ gbólóhùn pé a ah, àwọn ẹni a àjọ parọ́ fúnra wa ni o Ọgá sì ni nọmba wán Ọgá gidi táwọn yóò pè nínú wọn ni ẹjẹ́ àmọ́ tá o àwọn bá wa ni à torí ẹ̀ àwọn ọ̀rọ̀ tá a máa sọ ọgbọ́dọ̀ mọ ní sọlá àti fèsì sọlá táwọn bá ń fẹnu kan pé yìí ọ̀dà kíní yìí ọ̀dà kíní yìí ọ̀dà wọn ní tí ọba da ẹ àmọ ṣe ni sáàbì tún ṣe wọn wá ní pé ilé ọ̀dà bẹ ilé ọ̀dà bẹ oní ibi ìkọlẹ̀ ti tún ṣe Pakistan ni wọ́n ti tún ṣe wá. ẹni tí ó ti kú ó ti kú ẹni tó tó kú ó tó kú lórí irú àwọn ṣe fi yẹn ẹ jẹ́ àmọ́ ń ṣe o ẹ jákun torí tọ́lọ́run wá rọ̀ wá nítorí bí ẹ̀sìn lọ́lọ́run ní ká wá ṣe láyé kì í ṣe pé àkàmọ́ tẹ̀lé rò rí àwọn èèyàn lásán rọ́pọ̀lọpọ̀ nǹkan tá à ń rí láwùjọ nìyẹn ọ̀yọ́ máa tẹ̀lé rò lásán ẹ wà lọ́mọ tó àwọn àyàtì lọ síbi tó yàtọ̀ síbi lọ tọ́ba jẹ́ ike àgọ́yé tí ń bẹ lábẹ́ rẹ̀ òun ni wọ́n ń pè ní ìjáde ni. ahùlà na ìrẹ́ yìí. àwọn láàrin lákọ̀ọ́kọ́ tí ti gbà wa lọ síbẹ̀. wáyé nàlá hànú táwọn àtọ́ òkun ẹsẹ̀ bàtà àtó okun ẹsẹ̀ bàtà wọn sọ hábà dípò káwọn ọmọ lérò yìí pé kí làánú lè sínú tí wọn sì. ẹ máa wọ ẹlòmíì ẹlòmíì rìn káàkiri ayé fọ for complete twenty seven years ẹ bá ní o ṣe ìkọ́ ọmọ báyìí yóò ta gbogbo ẹrù mọ́ra wọn. gbogbo tí àbá bá ti rìn kúránì yes ẹnìkan pé a ah, àwọn sáà a ti wà nù sẹ́gbìn ọdún yìí nàìjíríà ní láfíà a kò sáà tàbí ẹ̀gbọ́n ni mo ní wọn gbọ́n sórí a òun ti rí káàkiri òun rí káàkiri mo ti gbọ́ wọn á fi ṣọ́ọ̀pù blọọkù yìí kalẹ̀ lọ́ba rí àwọn tíratà tó kalẹ̀ pé ó ní à. Ah, Kùránì yìí pọ̀ o gbogbo kurani yẹn ta ni tí n bá fẹ́ ra kurani kan náà kurani kan mọ̀ mi onílé yìí ṣe kurani ah tọ́pọ̀ yìí àmọ́ ní kì í ṣe kurani kíra ni. wàláhì ó ní complete nineteen years níjọ́ tí ń bá mi sọ̀rọ̀ lòun ti òun ti ń tẹ̀lé òun láti. sùsáàzì ẹ̀rí ìṣẹ́bílíìgì ń o ah, mo nínú mi ìbá ti dùn lọ́ba di yá ayọ́ àrọ̀ sóòlù bá lígí dáa kìlá àìlọ́mọ. ọlọ́mọ sànù wa ọmọ màjá ponú. tẹnìkan ha kúkú sí tí ń ha kaka sí tó ń ṣe kẹ́sẹ̀tì lórí dòktóòrù fadilatu dòktóòrù Sharafuddini Gbadebo Raji hafidhahullahu ta'ala wa ra'ah. wọ́n á da àárín sheikh wa ọdí láti sheikh al-imam abdulfatah rafi sheikh ọfẹ dà ní wọn pàpà tí a ní sheikh wa ní Ògbómọ̀ṣọ́ ìyẹn tó ṣe yí pé kò tí ì sí núta pé wọn ti yìí tí wọn ti pàdé ẹ tí ò sí núta pé wọn ti yìí tí wọn ti pàdé ní àsìkò tí jamiu afirikiyya wà ní al islami àwọn dókítà àwọn wà níbẹ̀ wọn lọ sí wọn lọ sí sànẹwì níbẹ̀ nígbà yẹn sheikh abdulfatah diplom ni wọn lọ sí torí àwọn ti jáde ní ní ìsọlọ ní dáhùn ní ìsọlọ wọn lọ sí diplom àwọn dókítà wọn wà ní sanéwì bẹ́ẹ̀ wọn ti jọ pàdé ńgbà yìí ẹ wo ọdún yẹn o tí dókítà fi gba sudani lọ sí sùrìdíyà tí wọn fi ṣe masala jamiya wọn tí wọn fi wá gba ah, majiteri wọn tí wọn fi gba dùkúrà wọn tí wọn fi délé. bí ẹ bá béèrè ọdún tí alhaji abdul fatai ti kú ní sudan kó tó dọ̀rọ̀ lébíà tí wọ́n ti jáde àbí àwa náà sáfò ní sudan àpò sudan ní bí two thousand and six la parí ní sudan two thousand and six sásìkò yìí ń bọ̀ tọ́ tẹ́mọ̀ pé ọmọ tí wọ́n bí sọ́bàjọ́ obìnrin ti múra lé ọkọ àbí ẹ̀kọ́ ni lódodo ọ̀rọ̀. kí alóhùn fẹ́ ba ìfẹ́ ìgbà yẹn jẹ́ tí fatilati sheikh abdulfatah sọ pé ah dòkítọ́rù sàròfò pé ah wọ́n ní azimu láti pilẹ̀ wọ́n sọ̀tàn wọn fún anjọ́ kan pé a ní àwọn èèyàn máa sọ pé dòkítọ́rù sàròfò yìí pé wọ́n ìgbẹ́ ìṣeré tó fi dórí pé tí wọ́n bá wọlé oúnjẹ báyìí ní máa fẹ́ àmì wọ́n gbóúnjẹ wọ́n máa bọ̀ wọ́n wọ́n gbóúnjẹ ni wọ́n nípa bọ́ ọ́nú mọ́tàmù jẹun wọ́n gbóúnjẹ báyìí wọ́n tún lọ yìí wọ́n lọ takú sábẹ́ igi kan tàbá yìí kan táwọn èèyàn máa sọ̀rọ̀ pé àti ẹ̀mọ́ tí sábà ṣàráfà yìí gan àfà ṣàráfà yìí ṣe ta síyàn kékeré báyàn ṣe kankan ah subhanallah wọn làwọn lọ bá fọdílẹsì dòkítọrù níjọ yẹn pé ah, àfà ṣàròfà àwọn èèyàn sọ̀rọ̀ yìí wọ́n lè bá àwọn èèyàn ṣe kankan ah àfà bàtà yìí ah àgbàlá fi ń kéwú báyìí àlùkò mọ̀ retí wa a ṣeré darí kò sẹ́rí mà àlùkùmọ̀ rẹ̀ kí la fẹ́ sọ fún àlùkùmọ̀ níjọ́ tó bá béèrè wá pàdédé ẹ wá wo tí bàbá yẹn gbìyànjú láti kàn dá mọ̀ fún àlùkùmọ̀ kí ẹ wá ní ìbáṣepọ̀ ọgbà yẹn lòun fẹ́ sáré bàjẹ́ nìyí ẹ dákun ṣe Sheikh Abdul Fattah ìṣe rọrọ̀ yẹn rò kò tiẹ̀ túrú kankan lára wọn ẹ sì mọ̀ tí yẹn bá ti gbé ọ̀rọ̀ gbogbo kátikàti ń sójú ìyọ̀n níríran. tẹ́lẹ̀ nìkan náà nìkan náà bọ́yá ní ìgboro dúró ń borò lọ́ńdà fún fàánù fún wa òun lòun ṣe kútùbà lórí Dr. Sharaf ẹ mú òde ẹ mọ́ra wọn wọn mọ́ra wọn rárá ìṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èsì tí èèyàn fẹ́ pa tọ́wọ́ á lọ mú sẹ́jà màtọ́ fẹ́ fi pa àwọn yẹn ti bíntín jù wọ́n ti kéré jù wọ́n ti wẹ́ jù lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn sáǹsọ̀ yìí ọ̀rọ̀ wọn kò tún yàtọ̀ sọ̀rọ̀ èsì nígbà míì náà tó náà lọ balẹ̀ ìdù ọ̀pẹ ọwọ́ alára ju ọ̀pẹ yẹn ọwọ́ amú ẹ̀yìn kan ńlá lálálálá ẹ dákun èsì ọdẹ yẹn ṣebí ló tóbi jù àbí èsì ọdẹ yẹn sọ wá balẹ̀ odidi ẹ̀yìn ẹyọ kan lára ìdù ọ̀pẹ yẹn kí ló fẹ́ lábẹ́ nígbà tó wá láti ọ̀la nù ẹ̀yìn ẹyọ kan tí òòrí ládébì kan wá ní ìrẹ́ igi ọ̀pẹ múra mo fẹ́ lára o tẹ́ gbọ́dọ̀ yẹn sá èèyàn àbí alẹ́ sísìn ọlọ́ọ̀bà sí orí idù ọ̀pẹ báyìí ọwọ́ amú ẹ̀yìn kan wá ńlá tọ́fẹ́ ọwọ́ afẹ́ fún òní igi ọ̀pẹ múra mo fẹ́ kí lọ pé òfin ọ̀pẹ ní nígbà tó débẹ̀ tí mo mọ̀ dépò pé nígbà tó wàá fò níṣẹ́ wàá máa múra fún ọ bọ́rọ̀ wọn ṣe rí nípa gbogbo ọ̀rọ̀ tí wọ́n láwọn padà tó ṣàròkùn yẹn àwọn òun mi mọ́ra wí wọn ọ̀la àwọn ni wọ́n bá sọ̀rọ̀ kí sáà wá tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kan tó gbádùn tó máa sọ pé wọ́n ti fèsì fún lágbájá fífèsì ilẹ̀ fún aláìmọ̀ òkònú èsì lọ́jẹ̀kù torí pé ìlúmùsàgà hasadin nàfàṣàkúrú bàtàhó wọ́n ń sàkàtà fàkọ́dẹ̀ àzàbẹ̀tàhó bíyàdí wọ́n ń sàkàtà fàkọ́dẹ̀ àzàbẹ̀tàhó bíyàdí ìlúmùsàgà hasadin kọba bu oníkèéta nàfàṣàkúrú bàtàhó ìbànújẹ́ ló ti gbọ́nù torí pàtó ọba bu lọ́ọ̀kùn jẹ padà wà ń ṣàkàtà tọ́ba gbẹnu dákẹ́ fàkọ́jà àgbàmùtà owó bìyẹn ni ó ti fìyà jẹ pẹ̀lú ọwọ́ ara rẹ̀ gbogbo ọ̀rọ̀ wọn náà gbàrà lọ ọ̀nà gbòòrò níbo lọ́padà bá níbo lọ́padà sí àbá àmàsúrọ̀ ọwọ́ gbòòrò ni ẹ dákun ẹni tí ń gbọ́rọ̀ àwọn wọ̀nyẹn tó dọ̀rọ̀ wọn tó pé kí wọ́n má gbọ́ èèyàn mélòó ni wọ́n gbọ́rọ̀ tiẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ á lékún ló ń kiri káàkiri ayé tó èèyàn mélòó ẹni tó sì jókòó sáàyè rẹ̀ báyìí àyè sì ń gbọ́rọ̀ rẹ̀ bí a máa tá a máa sọ láti máa tá a máa ṣe gbogbo ọmọ tó yẹ kó wà ní abẹ́ ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ àwọn náà láwọn ti gbóyà àwọn náà ti dàáfà tó ṣe pé bí àwọn àáfà yẹn ṣe wà gbogbo ẹni tó dúró déédéé nu wọn kò sí nǹkan kan méjì tó kù fún gbogbo orú wa yìí ju kéèyàn tó máa jọba akẹ́kọ̀ọ́ lábẹ́ wọn lọ. kátó wá pẹ̀lú ẹni yẹn irú àwọn kan sọ kátikáti yẹn. ṣùgbọ́n kò sí ìmọ̀ wọn ní ìpele mẹ́ta ni wọn. ẹni yóò mọ ní adraka shibra al ẹni yóò tó dé ìpele alákọ̀ọ́kọ́ kẹ̀kẹ́ bárọ̀ yóò ṣe mọ́tòmọ́tò ni wọn bá pé lágbájá ni ẹfà fáàtì ẹfà fáàtì abẹ ẹkọ ni wọn ní mọtàbọ à ẹfà fáàtì yọ ní àbá mọtàbọ hàn hàn náà. tó ṣe máa rí nìyẹn o gbọ́ ọmọ tó ṣe pé wọ́n ní kọ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó lọ di babaláwo tẹ́nìkan bá ti ṣe kínní kan fún ládùúgbò níjọ́ ń bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ yíyá yẹn gbẹ ní ìwọ lọ kọ́ ni ìwọ ọmọ ẹ̀kọ́ bí yóò ṣe sórí rẹ ọdún ọ̀pọ̀ ṣe kíní kan ní nǹkan ẹ̀sìn ọ̀kọ́ ẹ̀sìn ọlọ́yà ń lẹ̀. ẹni yóò tó bá dé ìpele ẹlẹ́ẹ̀kejì tàwa ọ̀bọ̀ à yóò rẹ̀ rẹ̀ wọ́n lẹ́ tó bá dé ìpele ẹlẹ́ẹ̀kẹta yẹ kóòlù innahu jahilun. tẹ̀ bá ń ń pè lólùmọ̀ yóò ó wọ àwọn òbítíbitì àwọn olùmọ̀wádìí. títa àwọn yẹn nìyẹn ọmọ kékeré ọmọ ti dé di ẹrù ẹrù yìí bá àgbàlagbà míì náà tó tẹ́rì sí gan ẹrù bá ká tó wá kọ́ ọmọ kékeré wọn bí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ń dàkún ṣàánú fún wa kọ́lọ̀ ń kó tó ti wá ó ṣe wá lẹ́nu tó ṣe pé yóò máa gbọ́ òdodo ọ̀rọ̀ tó sì máa tẹ̀lé òdodo ọ̀rọ̀ à ń sọ fún wa gbogbo tí ọba ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ẹsẹ̀ ẹ má má wà lára ẹ má fún lọ́wọ́ gbogbo tí ẹ má ń jẹ́ ìfúnlọ ẹ má ẹ má kódà lọ́rọ̀ ẹ gbọ́dọ̀ ṣe fún. torí kẹ́ ẹ dúró láàlà òfin ẹ̀sìn ọlọ́run yẹn gan ó lè jẹ́ sábàbí táwọn olófin padà. bá a ṣe ṣe pé kò sáwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ nínú àwùjọ wa àpẹẹrẹ bẹ́ẹ̀ ń bẹ dáadáa òǹkàlùkù ẹja dúró ọlọ́run bá la bẹ́ ọ ọlọ́run kó méjì ní àtẹ̀kọ́ kankan wájú ọ̀sánlá bá ọ̀rọ̀ ọ̀sánlá wọn bá rẹ̀ sálẹ̀ níbi ní muhammadu wà á ilà láàyè wà á Dẹ́kọ̀ sí ìbéèrè ọ̀dọ́. Tọ́ kí bàbá sí ìbéèrè. Àbáwo obìnrin ní ìbéèrè sábà ní ìbéèrè ẹ̀jẹ̀ kakọ́ kò sí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أصدق بما تقول السلام عليكم ورحمة الله